ẹkú lélà kanra alẹ́ ẹkú ọ̀bàlà kẹrù àná mo ní tá a bá ti ríra wa ti pẹ́ ẹkú àtijọ́ la máa ń kíra wa ẹ máa kú dédé àsìkò yìí o àkú ojúmọ́ ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ire ojúmọ́ owó ojúmọ́ ọlá ojúmọ́ ẹ̀mí gígùn àti àlàáfíà ni ó máa já sí mo ní mi ò wá ní sọ ẹ pé kí n má wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ẹ jí láyọ̀ kó jẹ́ kémi náà jí láyọ̀ nítorí pé a gbé apá wa ó ṣeé gbé a gbé ẹsẹ̀ ó ṣeé gbé alánú a lè sọ̀rọ̀ ẹ má gbàgbé wípé àwọn kan sùn lánàá wọn ò ní àǹfààní láti jí sílé ní bẹ́ẹ̀ ni àwọn kan wà ní mọ́ṣúárì àwọn kan wà ní oríṣiríṣi ibi tí ò tiẹ̀ yẹ ká máa sọ nípa rẹ̀ ṣùgbọ́n fún èmi àti yín àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba lè wí lè ṣe a lè ṣe lè wí kábíyèsí ni ó mímọ́ nínú ọlá ńlá gbíngbín ni kìnìún ọlọ́run àwòrán má ṣe é gbé ọba àwọn ọba kìnìún ẹ̀yà júdà ọlọ́run tó mọ ohun gbogbo lódù lódù òun náà ló pa mímọ́ ló pa ọmọ ìdí nìyẹn tá a fi gbọ́dọ̀ fi ọpẹ́ ìyìn ògo ọlá fún ọlọ́run ọba tó ń pa wá mọ́ ah, ètò náà lè tó ojúmọ́ ire ojúmọ́ rẹ̀ lè tó níbo ni mo tẹ̀ tí wá ń dún bí ẹdun tí mo ti ń rọ̀ bí òwe ó lè má tiẹ̀ tí ìyẹ́ yẹn òun náà ni orísun èmi á máa sọ yín pé orísun làgbà orísun torí pé àwa kì í bá wọn wọ èèrà èyí tí kò bá lẹ́yìn ń jáde nínú iléeṣẹ́ wa ní tẹlifíṣàn wa ó jẹ́ ohun tó yẹ pé yóò kọ́ wa lọ́gbọ́n yóò fún wa lóye á fún wa láyọ̀ àti àlàáfíà kí wàá ṣe eléyìí nìkan ẹ̀yin tún láǹfààní láti ẹ̀tún wò wá ni bóyá lórí Twitter lórí Instagram wa ni Facebook wa ni ẹ láǹfààní láti wò wá níbẹ̀ tẹ̀ bá rí wò lákòókò tí ẹ fẹ́ bákan náà ẹ wá jẹ́ kí n sọ ẹ́ sì mọ mí o ọdún ni mímí ò máa ń ṣe àìmọ̀fólókò Fóyèkẹ́ Ináolájí lórúkọ tèmi ẹ ò pé lórí ètò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni mo máa ń gbé wá àwọn dókítà lóríṣiríṣi tẹni máa wá máa yàtọ̀ ó máa kú gúngún nítorí pé tẹ́ bá rẹni tí mo gbé wá lónìí ẹ̀yin náà inú yín á dùn ayọ̀ yín á kún ẹ tún fi rú ọmọ náà ẹ tún fi rú ẹ tọrọ wípé ah Ọlọ́run ò ṣeun kí làwọn afẹ́ gbéyẹ̀wò gan lónìí ohun tí a fẹ́ gbéyẹ̀wò lónìí òun náà ni mental illness èyí tí àwọn Yorùbá mọ̀ sí àrùn ọpọlọ àrùn ọpọlọ tá à ń sọ nípa yìí ìdí nìyí tó ṣe ṣe pàtàkì fún wọn wípé kó wá nǹkan fìdílé kó fìdílé nǹkan ètò yìí ṣe pàtàkì fún wọn lónìí nítorí pé ó rọ̀ gbọ́kọ́ ó tún rí àwọn mìíràn tó máa bá sọ ọ̀rọ̀ yìí tàbí tí ìwọ náà tiẹ̀ máa tún wúlò fún lọ́nà kan tàbí ọ̀nà mìíràn tó bá tó àkókò dókítà mi á máa yànnàyàn ẹ̀ fún wa lọ́lọ́kan òjọ̀kan láti sọ ìtumọ̀ nínú ìbéèrè àti ìdáhùn ẹ má wàá jẹ́ ká fi àkókò wa ṣòfò ṣé àwọn ẹ̀pà ní omi ọgbọ́n tí a máa mu omi ọgbọ́n tòní ò lágbára àìbìkítà ni àìbìkítà òun ló jẹ́ kí àìsàn tó wọnú ayé ẹ̀ kó wọnú ayé ẹ̀ àìbìkítà ó ti pa ẹlòmíràn o tí ò tó àsìkò láti jẹ́ kí ọjọ́ ikú rẹ̀ kó dé ṣùgbọ́n ó ti kú nítorí pé kò bìkítà àìbìkítà ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì di aláàbọ̀ ara nítorí kíni torí pé kò bìkítà wọ́n ní ẹ torí oúnjẹ tó ń jẹ yìí máa jẹ mọ́ tó bá ṣe ń jẹ bẹ́ẹ̀ lélẹ̀ máa ṣẹlẹ̀ tọ̀hún máa ṣẹlẹ̀ á ní ẹ ẹ mọ̀ ẹ́ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi àìbìkítà ni o ó jẹ́ jẹ́jẹ́ ó wọnú àìsàn ó nu wọnú wàhálà lọ wọ́n sọ pé dáàdi ẹ máa pariwo mọ́ ariwo tẹ̀ ń pa yìí ó máa jẹ́ kí àti yín ó máa jẹ́ kí ẹ máa ní heart attack ni dáàdi ẹ máa kí n máa pariwo mọ́ bí ti bá wọ́ mi ò lè ṣe ni tínú bá ti ń bí mi báyìí màá máa ránjú mọ́ dáàdi abálájọ tẹ́ ẹ fi wà hypertensive abálájọ tí àyà yín fi ń lo òkè tó fi ń lọlẹ̀ nítorí pé ẹ kò bìkítà fún nǹkan tí dókítà yín ń bá yín sọ áà wọ́n tiẹ̀ tí wọ́n á sọ fẹ́yìn pé aago báyìí ni kẹ́yìn máa sùn kẹ́ máa tiẹ̀ relax ni ẹni rárá o èmi kẹ̀ iṣẹ́ yìí a máa ṣe ni wọn ń ṣiṣẹ́ lọ́rùn a máa ṣiṣẹ́ yìí ni iṣẹ́ yìí náà lè máa ṣe títí títí títí mọ́mì ẹ̀ lè dìde ńlẹ̀ mọ́ orí ibùsùn tẹ wà náà ti ń fún yín lóúnjẹ ibẹ̀ náà ti ń fa yín láṣọ tẹ̀ ń wọ̀ ibẹ̀ náà ti wá ń ba yín ibẹ̀ náà ti ń gbé yín tán ti ń wẹ̀ fún yín nítorí pé ẹ kò bìkítà àìbìkítà ló jẹ́ kí ọmọ ẹlòmíràn di aláàbọ̀ ara apá lọ tàbí kí ẹsẹ̀ lọ ojú ẹlòmíràn ti lọ torí pé òbí rẹ̀ kò bìkítà láti ṣe ìtọ́jú tó yẹ kó ṣe ètò tó tó yẹ kó tọ́jú oògùn tán ní kẹ́ máa lò dádì ṣé ń lò ẹ lò ó bó ṣe yẹ kẹ́ máa lò nítorí pé àìbìkítà ń yọ yín lẹ́nu kí ló wá dé ẹ̀yin ò gbọ́dọ̀ kórìíra ara ẹ ẹ gbọ́dọ̀ ẹ ara yín gan ni ẹni tí ò bá fẹ́ràn ara ẹ ọ̀tá ara ẹ ni o láti fẹ́ràn ara ẹ ìyẹn túmọ̀ sí pé gbogbo ẹ̀mí àìbìkítà tó ti ń bá ìjà tó ti jẹ́ kó wọnú ìṣòro kan tàbí òmíràn yẹn lọ ó yẹ kó o fílẹ̀ lénìí kó wá wòye pé bóyá o sì lè bọ́ o sì lè bọ́ nínú àìsàn yẹn o sì lè bọ́ nínú ẹ̀ ó dá mi lójú pé o lè bẹ́ tó bá mú ìwà àìbìkítà kúrò nínú ayé ẹ wọ́n ní kó má jẹ wọ́n náà má jẹ mọ́ ogun tán ní kó máa lò láàárọ̀ lọ́sàn máa lò ó ẹ wọ́n wá sọ pé dájú ẹ má pariwo mọ́ ẹ má pariwo mọ́ ariwo tẹ́ ẹ má ń pa yẹn ìbínú tẹ́ ẹ má ń bí yẹn ó máa àfẹ́ tí ẹ̀yin náà ẹ má ṣe mọ̀ kí àìsàn rọ lápá rọ lẹ́sẹ̀ kó má bàa dé lójijì kí gbogbo àwọn iṣan tó yẹ kó wà lára yín kó má bàa síláàkì ẹ̀yin náà ẹ má ṣe mọ̀ tó bá rẹ pẹ̀yìn tí wàá wọnú ẹ̀ ni kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ọlọ́run máa tò yín sílẹ̀ lẹ́nìí dókítà mi ti wà ní ìkàlẹ̀ o kí ohun tí a fẹ́ gbéyẹ̀wò náà ni mental illness tí Yorùbá mọ̀ sí àìsàn ọpọlọ àrùn ọpọlọ ìdí nìyẹn tí mo fi lọ gbé nurse Fikayomi Àṣẹnúgà wá sí orí ètò yìí torí pé wọ́n akọ́ṣẹ́mọṣẹ́ nípa àrùn ọpọlọ òun ni arábìnrin wa tí mo gbé wá lónìí ṣùgbọ́n ẹnu oníkàn láti ń gbọ́kàn wọn àwọn náà ni wọ́n bá mi sọ nípa ara wọn dáadáa kẹ́yìn ara alẹ́ lè mọ̀ pé kò sí ìgbà táwa máa ń wọ èèrà èyí tí ò bá ní ẹyin gbogbo èèrà wa èyí tó lẹ́yin nínú ni ẹ kú kalẹ̀ ẹ arábìnrin wa fi káyọ̀mí àṣẹnúgà ẹ bá mi kí àwọn aráalé. ẹ kú déédéé ìwòyí o gbogbo ẹ̀yin aráalé ṣàsùn dáadáa. ẹ wọ́n sùn dáadáa wọ́n jí dáadáa ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá mi sọ fún àwọn aráalé nípa kí ló tiẹ̀ kọ́kọ́ gbé yín dé tẹ́ fi di nọ́ọ̀sì eh, oní àrùn ọpọlọ. okay ẹ ṣe gọ́mà um, ìgbà tí mo wà ní school ní 2014. fourteen ó ní cause ìgbà um, tá a bá wà ní school bẹ́ẹ̀ yẹn a máa ń lọ sí oríṣiríṣi posting oríṣiríṣi hospitals láti lọ gain experience so ìgbà yẹn wọ́n gbé mi lọ sí neuropsychiatric hospital Aro Abẹ́òkúta ìgbà tí mo débẹ̀ mo rí àwọn èèyàn púpọ̀ àwọn èèyàn oríṣiríṣi hmm. so nǹkan tó ó ó ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu pé báwọn làwọn èèyàn yìí this particular set of people báwọn ló ṣe jẹ́ pé ìwà wọn ó yàtọ̀ sí ìwà àwọn kan kí ló ṣẹlẹ̀ kí ló lè fà ṣó lè ṣe nǹkan tó ń ṣe wọ́n yìí ṣó lè ṣó ní cure ṣó lè ṣe ṣé ó ó ó jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n lè rí solution sí so nǹkan tó mú mi láti lọ sí school tó jẹ́ pé wọ́n ti ń study psychiatric gangan nìyẹn tó fi jẹ́ kí n di psychiatric nurse. Hmm. ah mo sọ fún gbogbo àwọn aráalé lẹ́ẹ̀kan wípé lẹ́nìí yìí a máa gbádùn ètò yìí lọ́tún yàtọ̀ sí bìtì tẹ́lẹ̀ nítorí pé ọ̀tún ọ̀tún ni ọjọ́ ń yọ ọ̀tún ọ̀tún ni òòrùn ń ràn ọ̀tún ọ̀tún náà ni ẹ máa ń bá iléeṣẹ́ wa Orísun Orísun lágbà ẹ̀kẹ́ nítorí àkókò wa tábà wá wò lẹ́ni à ń sọ̀rọ̀ nípa mental illness èyí tó yẹ pé àrùn ọpọlọ ni ẹ̀yin dẹ̀ jẹ́ nọ́ọ̀sì fún psychiatric àbí now tábà wá wò kí ni ó máa ń fa mental illness yẹn gangan gangan kí ló máa ń fa àrùn ọpọlọ yìí torí a ṣàmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní àrùn ọpọlọ kì í ṣe pé wọ́n bí wọn bẹ́ẹ̀ ni ṣàdédé ní ọ̀sán kan òru kan gbà kan wọ́n kàn ṣàmọ̀ abara wọn nínú àìsàn yìí kí ló máa ń fà á. ẹ ṣe gọmà oríṣiríṣi nǹkan ló máa ń fa kíyàn ní àrùn ọpọlọ àwọn míì ó lè jẹ́ pé wọ́n jogún ẹ̀ ni in medical term it is called hereditary or genetics ó lè jẹ́ pé ìkan nínú àwọn family members ẹni yẹn ó ti ní tẹ́lẹ̀ ó lè má jẹ́ pé bóyá immediate òbí bóyá bàbá àbí ìyá ó lè jẹ́ pé distant relation bóyá great grandfather àbí great great grand um, ẹnìkan ló ti ní traces of that mental illness rí nínú family so ó possible kó tún kó tún kó tún gbérí ní generation ẹ̀mí so fún àwọn kan wọ́n jogún ẹ̀ ni it is hereditary then fún àwọn kan náà ó ní nǹkan tá a máa ń pè ní environmental factor environmental factor ẹ mọ̀ pé bá ṣe máa ń cope pẹ̀lú stress ó yàtọ̀ síra wọn nǹkan tèmi lè handle ẹ lè má lè handle ẹ̀ so ó láwọn kan tó jẹ́ pé tó bá face stress díẹ̀ tó bá ṣe wàhálà díẹ̀ wọn ò ní lè handle ẹ̀ they might not be able to handle it take for example ẹni tí bóyá ọkọ ẹ̀ ṣaláìsí àbọ̀mọ kú àbíyàwó kú àbí ó lose iṣẹ́ some people like that wọ́n lè máa wọ́n lè máa ní ọkàn láti gbé so in that process they they, they keep more to themselves. ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ yorùbá dáadáa ẹ jọ̀ọ́ ẹ bá mi nítorí ètò yorùbá là ń ṣe mo dẹ̀ fẹ́ kí gbogbo àwọn ará ilé mi kan gbádùn ẹ̀ dáadáa ẹ bá mi sọ yorùbá òyìnbó yẹn ti ń pọ̀ jù. ok ok èmi ń gbádùn yín gan-an so bí mo ṣe ń sọ lọ àwọn nǹkan tó wà ní àyíká wa hmm. ó lè ó lè jẹ́ kí ó lè ó lè jẹ́ ká wà exposed láti ní mental illness bí mo ṣe ń sọ lọ àwọn kan wọn wọn ní agbára láti jàǹpátá jù wọn lè cope wọn wọn lọ́kàn tó máa fi ń gbé ọ̀rọ̀ so tó bá ti rí ìdojúkọ díẹ̀ hmm. they are they are they lose it wọn wọn wọn kì í wà able láti manage situations therefore some people in in in medical line we call something neurotransmitters àwọn neurotransmitters yìí wọ́n dàbí chemicals tó wà nínú ọpọlọ they are like chemicals in the brain so function àwọn the the most important function fún àwọn chemicals yìí iṣẹ́ tó ń ṣe nínú ọpọlọ ni pé bá ṣe ń gbapá bá ṣe ń sọ̀rọ̀ bá ṣe ń sọ̀rọ̀ tó ń tó ń mú tó ń mú ọpọlọ dání bá ṣe ń hùwà hmm. àwọn chemicals yìí ló ń control ẹ̀ tó láwọn kan tó jẹ́ pé bóyá wọ́n sì ní wọ́n ti ní bóyá head injury bóyá wọ́n ti forí gbá wọ́n ní accident wọ́n forí gbá nǹkan kan àbí wọ́n jà wọ́n là nǹkan mọ́ wọn lórí every possibility wà pé wọ́n lè ní mental illness later in their life hmm. tó bá dàgbà and and another thing is anybody any age ló lè ní mental illness any age at all kò yọ ọmọdé sílẹ̀ kò yọ àgbà sílẹ̀ kò yọ arúgbó sílẹ̀ any age at all ló lè ní mental illness then fún àwọn kan eléyìí eléyìí ló wà very very common Our our very familiar ó láwọn kan tó jẹ́ pé wọ́n máa ń lo oògùn when i say oògùn àwọn oògùn tí ò tí ò dáfára báwọn kan kàn máa mọtí kàn máa fagbó kàn máa lóríṣiríṣi oògùn tó jẹ́ pé kò yẹ kí ara lè lò. o ẹ oògùn tí dókítà ò sọ yìí pé kán lò. exactly ma tí wọ́n kàn lè lọ sọ́jà pé ẹ jẹ́ bá mi ṣá ẹ ẹṣà mẹ́ta ẹṣà mẹ́rin ẹtẹ bá ti kópa ara lóró òun o bẹ́ẹ̀ni mo kó nǹkan kó nǹkan lò irú àwọn yẹn lẹ ń sọ àbí. so in in in in situations like that tí àwọn èèyàn bá ti ń lo oògùn yẹn let me give for example ó ní oògùn kan tó jẹ́ pé ó wà very familiar at least among àwọn ọkùnrin wọn ó ó ó jẹ́ oògùn kan tó jẹ́ pé àwọn ọkùnrin máa ń lò dáadáa àwọn normal processes tó yẹ kí ara máa gbà tó máa tó tó yẹ kó máa fi ṣe nǹkan ó lè jẹ́ pé ó lè increase ẹ̀ ó lè jẹ́ kó kó double kó kó double rate tó máa fi ṣe nǹkan yẹn or kó reduce ẹ̀ torí ẹ̀ lẹ́ máa ṣe rí àwọn nǹkan tó jẹ́ pé tó bá ti lo àwọn oògùn yìí kò sí nǹkan tó lè ṣe kò sí èèyàn tí wọn lè bú kò sí nǹkan kan tí wọn lè ṣe bọ̀ fún àwọn kan wọ́n kàn lè jókòó kàn máa wò kàn máa kàn máa act slow so nǹkan táwọn oògùn yìí so anybody tó bá ti ń lo àwọn oògùn yìí there is every possibility pé ẹni yìí ó lè ní mental illness. ah ẹ káàbọ̀ nọ́ọ̀sì wa ẹ káàbọ̀ Eh, ó yẹ kó yé wa dáadáa wípé ètò yìí ṣe pàtàkì fún ọmọdé àti àgbà nítorí pé fún àǹfààní ara tiwa náà ni ìwọ náà wo ogun olóró tó ń lò tó dàbí dìndìnrìn ìwọ náà wo èyí tó ń lò tó yẹ pé tó bá ti lò tán àdá ló máa lọ yọ ìwọ náà wo tó bá ti lò mí ìtàn báyìí wá kàn máa sáré lọ ní láì ṣe pé wọ́n ń lé ẹ ìwọ náà wo àwọn oríṣiríṣi ọtí mìíràn tó ń mu tó yẹ pé tó bá ti mú tán báyìí gbogbo attitude ẹ ó máa change sí bad thing ẹ ó ní láti jáwọ́ nínú ẹ̀ nítorí pé ó lè yọrí sí àìsàn ọpọlọ òun ni nurse kan ti ń bá wa sọ láti àárọ̀ torí náà ṣàkíyèsí àwọn nǹkan tó lè fa àrùn ọpọlọ yìí kó o dẹ̀ kúrò nínú ẹ̀ tí o bá tí ì wọnú ẹ̀ tán o kó bàa lè má ṣe é ẹ ṣeun ẹ kú atótónu látàárọ̀ nurse wa ṣùgbọ́n tá a bá wá wò ó ẹ ti fẹ́ kó pọ̀ ṣùgbọ́n mo ti fẹ́ kẹ́ bá mi tún tu yẹ́bẹ́yẹ́bẹ́ àwọn báwo la ṣe máa mọ̀ pé àìsàn yìí ti wọlé sára èèyàn gọ́sẹ̀ ẹni tó wà tó yẹ pé ó kàn ẹlòmíì náà gan ìwà ẹ̀gán lè má tètè change but àwọn àpẹẹrẹ wo la máa rí táwọn àfi pé ó dàbẹ̀ ni pé àìsàn ọpọlọ ti ń yọ ọkùnrin yìí lẹ́nu o ó dàbẹ̀ pé màmá yẹn àìsàn ọpọlọ ọmọ yìí bí mo ṣe ń wò yìí àwọn àmì wo la máa rí. ẹ ṣe gọmà máa máa kọ́kọ́ bẹ̀rẹ̀ láti sọ pé fún oníkálukú èèyàn tó wà ó ní àwọn ìwà tí oníkálukú wa máa ń wù àwọn míì ó lè jẹ́ pé èèyàn tí ò ń sọ̀rọ̀ ni wọ́n láti bẹ̀rẹ̀ àwọn ẹlòmíì dẹ̀kẹ̀rẹ̀ ó lè jẹ́ pé èèyàn tó máa ń sọ̀rọ̀ tó máa ń kọ̀rẹ̀ tó máa ń jáde tó máa ń tó máa ń ṣafẹ́ gan ni wọ́n so ó wà very very important láti mọ ìwà ẹnìkan ká tó lè mọ because tá a bá mọ normal thing tẹ́nìkan bá ń ṣe tí ẹnìyẹn bá tí ẹnìyẹn bá bẹ̀rẹ̀ sí ní wo something different ó máa ó máa fún wa ní ó máa fún wa ní hint pé ok ó possible kó jẹ́ pé àwọn ìwà tí ẹnìyẹn ti ń manifest ó ti ń fún wa ní idea pé ó lè jẹ́ pé àrùn ọpọlọ ti fẹ́ máa ṣẹlẹ̀ but generally ó ní àwọn àwọn nǹkan tá a lè rí táwọn òyìnbó máa ń pè ní signs and symptoms tá a lè rí nínú àwọn èèyàn tó máa fún wa ní idea pé ok ó lè jẹ́ pé ẹni yìí ti ń ní àrùn ọpọlọ the first thing ni pé ẹni ẹ máa ní changes in mood mood ẹni ẹ máa máa change. kí ni kí ni ìtumọ̀ mood. mood well ibi ìṣesí ẹ̀. Mm, ìṣesí ẹ̀ hmm. ìhùwàsí ẹ̀ hmm. bẹ́ẹ̀ ni ẹ ṣe máa ń react sí nǹkan hmm. ó lè jẹ́ pé ẹni ẹ tẹ́lẹ̀ tó bá débì kan ẹni tó máa ń ẹni tó make ibì kan lively lẹ́ni yẹn but then tí kinní ìbá ti tí tí kinní ìbá ti wà lára ẹ lè rí i pé ẹni yẹn kò fẹ́ bá àwọn èèyàn ṣe mọ́ ó kàn máa like láti dá wà kò ní fẹ́ sọ̀rọ̀ ó kọ ó kọ lè déédéé jókòó kó máa sunkún láì nǹkan kan tó ń páńgbe hmm. ó lè wà ní ibi tó jẹ́ pé ó ó ó yẹ kó máa nǹkan tó ń ṣe ń bẹ̀ ó yẹ kó máa pálẹ̀rìn ó kò lè déédéé jókòó kó máa sunkún àwọn ẹlòmíì dẹ̀kẹ̀rẹ̀ wọ́n máa ń jẹun wọ́n máa ń jẹun gan we call that eating disorder wọ́n máa máa jẹun gan wọ́n lè wá jóúnjẹ yẹn tán o kó tún wá kọwọ́ bọ ara wọn lọ́fun kó tún bì í síta so different things different for mood ẹni àwọn kan wọ́n lè jókòó kan ní ah mò ń gbọ́ ẹnìkan tó ń pè mí mò ń gbọ́ ohùn mò ń rí nǹkan wọ́n máa máa rí nǹkan tí ẹlòmíì ò rí tẹ́ bá dẹ̀ béèrè lọ́wọ́ wọn ẹ kí lẹ̀ ń rí ṣe lè júwe ẹ̀ the the truth about it is nǹkan tí wọ́n ń rí at that time wọ́n ń rí nǹkan tí wọ́n sọ fún yín pé àwọn ń rí at that time wọ́n ń rí in their brain nítorí pé nǹkan tí brain wọn interpret fún wọn nìyẹn ẹ káàbọ̀ padà sí orí ètò ojúmọ́ ire ẹ ṣe mọ̀ pé nípa ìlera òun náà ni ó ṣe pàtàkì nínú ayé wa kò sẹ́ni tí ò ní ìlera tó fẹ́ lé owó tàbí ọlá tàbí ipò ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ó jẹ́ aláìsàn ìlera ló máa máa lé àdúrà mi ò máa ń pọ̀ ju òun náà ni pé èmi àtẹ̀yin olólùfẹ́ mi nínú ilé ọmọ aráyè ò ní fi ṣan ara wa omi ara wa ẹ̀jẹ̀ ara wọn ò ní fi dè wá mọ́lẹ̀ láṣọ Ọlọ́run Olódùmarè ohun tá a wá ń gbé yẹ̀wò láti òwúrọ̀ náà ni mental illness tí a Yorùbá mọ̀ sí àrùn ọpọlọ nọ́ọ̀sì mi tó ń bá mi sọ̀rọ̀ látàárọ̀ náà ni nọ́ọ̀sì Fisáyọ̀mí àṣẹ àṣẹnúgà nurse Fisáyọ̀mí àṣẹnúgà wọ́n ti bá wa tú lẹ́yọ lẹ́yọ lẹ́yọ lọ́yẹ bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni orísun náà la gbà orísun ni mo ti ń dúbi ẹdun tí mo sì ń rọ̀ bí òwe lónìí mo wá ní bóyá ẹ̀yin tiẹ̀ tún wá ní àǹfààní ẹ lè rí wa wò lẹ́ni ni ẹ tún wá fẹ́ wò wá ní ọjọ́ mìíràn ni tàbí ẹ tún fẹ́ mọ̀ nípa ohun tá à ń sọ sí ẹ lọ sí twitter wa ẹ yí orísun mi mo ní kẹ́ lọ sí facebook wa instagram wa náà wà ń bẹ̀ ẹ tún máa rí wa wò bí ìran dáadáa níbi tí a ti mẹ́nu dúró lẹ́ẹ̀kan nurse Fisáyọ̀mí òun náà ní pé àwọn kan wà tó yẹ pé wọ́n máa ń rí nǹkan tó bóyá ó fẹjú mọ́ wọn ni bóyá ẹ wá sọ fún wa wípé òótọ́ ni wọ́n máa ń rí i. bẹ́ẹ̀ ni mà. ah so ibẹ̀ yẹn gangan ni mo fẹ́ ká lọ ṣé ogun ìdílé ni ṣé àṣàsí ni ṣé àránsí ni sí wọn ni because nǹkan tó ń rí yẹn kò sẹ́ni tó ń rí àbí inú ọpọlọ yẹn gangan ni kíní yẹn ti ń ṣiṣẹ́ mo fẹ́ kí bá mi là á yé àwọn aráalé. ẹ ṣé gan ma ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mo mo pè nǹkan kan tó ń jẹ́ neurotransmitters tí mo ní àwọn chemicals tó wà nínú ọpọlọ wa tó jẹ́ pé wọ́n máa ń coordinate bá ṣe máa ń hùwà bá ṣe máa ń sọ̀rọ̀ ìhùwàsí wa mood wa bá ṣe máa ń bá ṣe máa ń ṣe sí àwọn neurotransmitters yìí àwọn ló wà nínú brain then um, ní ní part of the world tá a wà yìí Africa Nigeria a máa ń a máa ń tètè associate nǹkan to be spiritual religious i am. òyìnbó yẹn mo fẹ́ bá yín túmọ̀ a máa ń tètè fi òye sí nǹkan wípé ogun ìdílé ni wọ́n ń ṣàṣìwá ni bàbá kan nílùú kan ni kò tí wọ́n ń gbìyànjú láti sọ fún wa nìyẹn. ẹ ṣe gan mi ò ní ní pé kò possible mi ò dẹ̀ ní ní pé ó possible but these neurotransmitters tí mò ń sọ ń pa ẹ they are primarily responsible àwọn gangan gangan anything tó bá ti ṣe kan nù wọn cause wọ́n pé oríṣiríṣi anything tó bá ti ṣe kan nù wọn ó máa ó máa result in problem bóyá ìkànnù wọn ó wà responsible fún bá ṣe máa ń ronú logical reasoning that is the way we call it in medicine logical reasoning tí problem bá ti wà pẹ̀lú that particular neurotransmitter tó wà responsible for logical reasoning ìgbà yẹn lẹ máa lẹ máa rí èèyàn tó máa ní pé tí bá rí tí bá rí hmm. èèyàn tí bá rí ejò máa pa èèyàn máa fejò lẹ̀ ọ ìgbà yẹn lẹ máa rí èèyàn tó tó pé ó lè lọ pa ọmọ ẹ̀ kò ń ṣe pé gbogbo nǹkan tó tí wọ́n ń ṣe yẹn wọ́n ń ṣe based on their own understanding hmm. ní medicine àwa ò believe pé ẹni ẹni ogun ìdílé àbí àránsí àbí àṣàṣì wà ó lè wà ọ̀bọ̀ den ní medicine a máa ń ní a máa ń ní scientific backup fún everything tá bá ṣe there is always a backup scientifically medically and as much as tá bá ní scientific explanation fún anything tó bá ṣẹlẹ̀ there is also a solution scientifically to combat such a problem and me i i emi emi as as a as a person mo mo mo like láti view as more of a problem to jẹ́ pé structure of the brain bí chemical ṣe ń ṣe ń flow in the brain ló affect àwọn èèyàn tó fi result sí mental illness mi ò really nígbàgbọ́ nínú pé bóyá wọ́n ń ṣèyàn àbí wọ́n fi rànyàn àbí wọ́n fi ṣe oríṣiríṣi nǹkan mi ò really ní believe nínú ẹ̀. wọ́n tilẹ̀ sọ pé kíkọ́ ni mímọ̀ òwe alágbára ni ohun téèyàn bá kọ́ tó bá mọ̀ dáadáa òun náà ló máa gbàgbọ́ nínú ẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ti ń bá wa sọ láti àárọ̀ ni pé gbogbo àwọn oníwòsàn ehm, medical line ni ẹ ní àwọn nǹkan kan tẹ́ máa ń fi fún nǹkan pé ẹ ní backup sí ẹni nǹkan kan tó bá ti ṣẹlẹ̀ nínú ayé ẹ̀dá tó yín ò lè jẹ́ kẹ́ ti ronú pé ah, kan báyìí ló ṣẹlẹ̀ bàbá kan ló wà ń bẹ̀ ìyá kan ló wà ń bẹ̀ ó ti wá ṣẹlẹ̀ nurse nurse Fisáyọ̀mí àṣẹnúgà ó ti wá ṣẹlẹ̀ wọ́n ti yá ọpọlọ ti dàrú wọ́n ti ń ṣe bákan bákan ṣá tó ti yàtọ̀ sí téèyàn kí la máa ṣe ká tó délé ìwòsàn. ok oríṣiríṣi àrùn ọpọlọ ló wà àwọn kan ó lè jẹ́ pé wọ́n máa máa pariwo wọ́n lè máa jà wọ́n lè máa dà nǹkan rú wọ́n lè máa ṣoríṣiríṣi ó lè jẹ́ pé bí titi wọn ṣe farahàn nìyẹn àwọn kan dẹ̀kẹ̀rẹ́ ó lè jẹ́ pé wọn ò ní sọ̀rọ̀ wọ́n kàn máa máa wò tẹ́ bá fún wọn lóúnjẹ wọn ò ní jẹ wọn ò ní wẹ̀ wọn ò ní ṣe nǹkan kan gbogbo nǹkan tó jẹ́ pé wọ́n máa ń like láti ṣe tẹ́lẹ̀ á kọ̀ déédéé sún wọn. the truth is unlike um, bóyá kíyàn légbò kí ara èèyàn ya wọn kan hmm. spirit sí ó yàtọ̀ sí mental illness jẹ́ pé ìgbà yẹn nìkan ìgbà yẹn nìkan ló máa ń ṣe torí ẹ mọ̀ pé ara máa undergo different changes tíyàn bá ti lóyún different things. èèyàn tí ò ní àrùn ọpọlọ gan tó bá lóyún ó máa máa kanra gbogbo ara ó lè ó lè wà depressed ó lè má fẹ́ sọ̀rọ̀ ó lè withdraw ó lè má fẹ́ bẹ anybody ṣe akọ wà akọ dá wà akọ máa wò. ẹ ṣe gan lọ́pọ̀lọpọ̀ nurse Fikayomi àṣẹnúgà ẹ wá wò ó jẹ́ kí wọ́n wò báyìí a sọ pé àwọn tí ò lóyún tí wọn ò bímọ táìsàn yìí ń ṣe a máa ní láti gbé wọn lọ sí hospital bóyá ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ tóun jẹ́ pé òun sì òun ṣẹ̀ṣẹ̀ bímọ tiẹ̀ ni ṣé àwọn máa gbé òun àtọmọ ẹ̀ lọ sí hospital ni àbí wọ́n máa wá fún ní treatment yẹn nínú ilé kí la máa ṣe fún solution fún àkókò díẹ̀ tó máa ní mental illness yẹn. ẹ ṣe mà ṣe mọ bí tíyàn bá ti bímọ ó máa ń take bíá bíi ọjọ́ sí ọ̀sẹ̀ kára èèyàn tó lè ṣe dáadáa padà kó tó lè kí ara ẹ tó lè jiná padà dáadáa but tó bá ti notice bóyá after one week or after two weeks tí ẹni yẹn tí ara ẹni yẹn ò báyìí ti le dáadáa láti lọ sí hospital ó possible kí specialist wá fún ní home treatment mm-hmm. kó wá treat ẹ nílé there is something we call home care either kí nurse wá or kí doctor wá but for the first time ó máa ń better kí doctor wá because ó máa rí gbogbo signs and symptoms ó máa lè fún ní proper diagnosis tó máa wá fún ní ok nǹkan báyìí báyìí báyìí lè máa máa lò medication báyìí ọ̀sẹ̀ bóyá ọ̀sẹ̀ meji meji abi ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ni máa padà wá wá máa wò yín depending on bi ẹni ẹ ṣe improve ni ọ̀sẹ̀ tí doctor yẹn máa fi máa padà wá ló ṣe máa máa increase so bi tí doctor bá ń wá bóyá bóyá ẹni ẹ ṣe ẹ ṣe cs ni bi ẹni ẹ ṣe operation láti bímọ àti expect pé kára ẹni yẹn kó jiná kó lè padà so wọ́n lè get specialist tó máa máa wò ń lé tó máa fi treat ẹ pending the time tára ẹ máa fi lé tó máa fi lè lọ hospital àbí pending the time tára ẹ máa fi yá. ẹ wá jẹ́ ká wò báyìí náà torí pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń pè ah, ah, ìyá kinní kan ló ń ṣe o ogun kinní kan ni ẹ bá mi wá kinní kan wá ká pò ó ká fi ṣe ìyẹn náà ṣé ó yẹ kí nǹkan tí mò sọ yé yín o ṣé lè gbàgbọ́ yẹn náà sí. ẹ ṣe máa ó wà nínú bible kan pé mi ì mọ bí mo ṣe máa túmọ̀ ẹ̀ ní yorùbá jẹ́ ìsọ ní english nínú bible wọ́n kọ síbẹ̀ my people perish because of lack of wisdom knowledge. àwọn ènìyàn mi ń ṣègbè nítorí pé wọn kò ní ìmọ̀. exactly àìmọ̀ kan ló máa ń kó bá àwọn èèyàn jù. Hmm. ẹ máa rí nínú ní part of the world or part of life tá a wà yìí ni ẹnìkan máa ní bóyá sickness kan ó máa tí bóyá ẹni ẹ lọ sí hospital wọn treat ẹ ó máa ń rí èèyàn tó ní that similar sickness ó máa ní ah ìgbà tí mo dẹ̀ sick nǹkan tó fún mi leléyìí o àbí nǹkan ìgbà tí lágbájá sick nǹkan tó fún mi leléyìí ok instead kò fi lọ waste owó ó yá gbà ìwọ náà lò ó ibi táwọn èèyàn ti máa ń kó bára wọn jù torí my people perish because of lack of knowledge. àwọn èèyàn mi ń ṣègbè nítorí pé wọn kò nímọ̀. Hmm. so ẹ máa rí tó jẹ́ pé tíyàn kan bá ní sickness kan ó ní oògùn tí wọ́n prescribe fún ní hospital pé hmm. tí nǹkan bá ti ṣẹlẹ̀ o kẹ́ máa lo o ṣùgbọ́n torí pé ó rí ẹlòmíì tó jẹ́ pé ó ní the same sickness ó máa ń fi pé ẹ nǹkan tó ti nǹkan tó ti mú mi lára ó yẹ kó lè ṣiṣẹ́ fún ẹni yẹn forgetting pé bí ara wa ṣe máa ń react sí oògùn ó hmm. yàtọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó yàtọ̀ and fún hmm. another reason tí mo fi pé àwọn èèyàn máa ń ṣerú nǹkan báyìí is owó. Hmm. àwọn kan ò tún lówó tán máa fi lọ so wọ́n máa ń welcome idea ok ẹ jẹ́ ká lọ sí ẹ jẹ́ ká lọ ṣe tìbílẹ̀ ìyẹn tún cheap ìyẹn wà less stressful a máa ṣe báyìí a máa ṣe báyìí a máa ṣe báyìí ẹnìkan ló ń ṣe a máa ṣe hmm. báyìí the truth of the matter is ó possible kó ní bóyá àfiṣe àrán sí spirituality ó lè wà involved in it but then a máa fún yín ní reasons tó jẹ́ pé àwa believe pé ìkọ̀kan ṣe ọpọlọ ẹnìyẹn a dẹ̀ máa fún ní solution so kò wà advisable kó jẹ́ pé èèyàn máa máa self medicate àbí èèyàn máa wo èèyàn máa gba medication ẹlòmíì torí pé kinní tó ń ṣe ẹni yẹn òun náà fẹ́ lo oògùn yẹn náà sí tòun kó dẹ lọ sí ọ̀dọ̀ doctor kó examine ẹ̀ pé nǹkan báyìí nǹkan tó yẹ kí wọ́n lè lò nìyẹn ah, ẹ wo ẹ wo ń ṣe ló dà ní pé ká máa lọ mọ́ ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe bí a bá lọ àárín ọjọ́ ọjọ́ yìí kò ṣeé kí ni a lè rí a lè rí kàṣó lókùn ẹ nítorí pé mi gangan gẹ́gẹ́ bí ara mi Fóyèkẹ́ Ináolájí èmi ń gbádùn náà Fikáyọ̀mí àṣẹnúgà yìí mo ń gbádùn wọn dáadáa mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin ará ilé náà ẹ̀yin náà ń gbádùn wọn a ní kí la ti ń sọ nípa látàárọ̀ òun náà ni mental illness ètò ẹ̀ gbogbo Yorùbá ń pè ní àrùn ọpọlọ bóyá o ti ṣe é rí bóyá ó ń ṣèkan ènìyàn lẹ́gbẹ̀ẹ́ bóyá àwọn ará àdúgbò ẹ̀gọ́ ló ṣe gbogbo nǹkan tá à ń sọ látàárọ̀ náà ni pé tó bá ti rẹ́ni tí ìwà ti yàtọ̀ tí ìṣe ẹ̀ ti yàtọ̀ tí kì í ṣẹjọ́ kan tí kì í ṣẹjọ́ méjì tí kì í ṣẹjọ́ mẹ́ta torí pé àkíní yìí máa ń lè ẹ jẹ́ ká gbérú ẹni bẹ́ẹ̀ lọ sí eh, psychiatric hospital ká lọ wò pé ẹ jẹ́ ká lo ọ̀nà báyìí fún ẹ ẹ má jẹ́ ká dìbò ẹ̀ mọ́lé ẹ má yẹ ká gbé lọ sí ibi tó yẹ pé wọ́n máa mú ṣèlì ńlá wọ́n á so lẹ́sẹ̀ ẹsẹ̀ àdégbò ọwọ́ àdégbò wọn ò ní fún lóúnjẹ wọ́n á máa nà ọ́ àìsàn kan lẹ́ gbé lọ síbẹ̀ èyí tẹ́ máa tún gbé kúrò ńbẹ̀ ó ti ó máa tó tẹ̀n ẹ má yẹ ká máa ṣe bẹ́ẹ̀ á ní rìn jù báyìí lọ lórí ètò yìí nọ́ọ̀sì mi tán ti ń bá wa sọ̀rọ̀ látàrọ orúkọ wọn ni Fikáyọ̀mí àṣẹnúgà bẹ́ẹ̀ náà ni èmi gan fúnra mi Fóyèkẹ́ Ìnàọlájí lórúkọ mi ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tó ń bá wa tẹ̀síwájú tó ń tẹ̀ sẹ́yìn ọpẹ́ pàtàkì lọ́wọ́ pòdúsà mi Kúnlé Yẹ́misí àtòrí pé láìsí wọn kò sí nǹkan táwa lè ṣe níbi àwọn nọ́mbà agbésókè tán bá gbé ṣé báyìí ṣé báyìí adúpẹ́ lọ́wọ́ yín o àmàjú wa ṣe ẹ̀yin la ó máa bá àwa náà la ó máa wá láṣẹ Ọlọ́run Olódùmarè èmi máa lọ sí ilé bàbá mi tó bí mi lọ́mọ Fóyèkẹ́ Ìnàọlájí mo lọ sílùú ìsẹ́yìn oru ọmọ ẹbẹ dímọkọ mo lógun òjàjà kọjá ará ìlú ìsẹ́yìn rí ìlú ojúbọ ni ó jẹnu lọ wọn ní bèrè kò tó wọ ilé ẹyọ kìkì ọrọ̀ kìkì owó kìkì ọlá kìkì ọmọ asẹ tí mẹmọ kíkan ó ṣeéṣe kó yẹ pé ìwà fẹ́ gba nọ́mbà nọ́ọ̀sì ẹ̀fí káyọ̀mí ẹ̀ mọ̀bẹ́ ṣẹlẹ̀ ẹ̀ ṣàtìpé nọ́mbà tèmi ètò ń lọ lórí afẹ́fẹ́ kí ẹ pè mí màá mọ bí ẹ ṣe máa gẹ̀ẹ́tì nọ́mbà bóyá ẹ nílò ìrànlọ́wọ́ wọn lọ́kàn òòjọ́ kan ẹ títí di ìgbà mìíràn o tá a tún máa pàdé àwa láwọn máa wá ẹ̀yin láwọn máa bá láṣẹ ọlọ́run olódùmarè ó dàbọ̀.